Mm-hmm. that is the only way to fi connect pẹ̀lú ọlọ́run you must know how to pray every day future tó o bá ti lè decree o o qualify láti gbádùn ẹ̀ ọjọ́ iwájú tó o ti lè sọ tẹ́lẹ̀ sí o qualify láti gbádùn ẹ̀ so gbogbo ẹni tí ó fẹ́ dìde láyé tó fẹ́ jẹ́ nǹkan wọ́n yìí gbé àdúrà pé ẹgbẹ́ àdúrà ti sẹ́gbẹ́ kan. those that want to make it they don't take prayer as a pinch of salt. àdúrà la gbé ti ẹgbẹ́ kan báyìí. now we brush prayer aside. okay tó o bá lọ ọmọ sẹ́ẹ̀sì. okay if you are very good at touching the work you are doing and your work. láàárọ̀ lọ́sàn-án lálẹ́. morning afternoon and night. bí wọ́n bá yọ ọjọ́ kí lọ fẹ́ ṣe. if they don't allow you to have good account what hmm. can you do. Mm ọkàpọ̀ gùdù níṣẹ́. let us assume that you are very good. ọwọ́ anífẹ́ tó ń ṣe ayé àdúrà. and he said you have no time to pray because of your work. wọ́n ní kí ló dé onítorí iṣẹ́ mi ni. the question is because of the nature of your work. and you need the money afternoon and night. ẹ lọ béèrè níparí ọdún pé. and then you ask them now what is your achievement. Hmm. bó o ṣe lè rí àyè fún iṣẹ́ ló gbọ́dọ̀ ráyè fàdùà. you must have time for prayer the way you have time for your work. tó ọ̀rọ̀ asán tó jí láàárọ̀. oh yes ọpẹ kó tó síwọ ọjẹ hmm. tó jẹjẹ gidi bíríkìlà ni ó kábẹ yẹn dáadáa bíbélì yẹn ó pé dáadáa bíríkìlà ni tó ń gbà tó fẹ́ jẹ ọkọ jẹjẹ gidi ọkàn jẹ oúnjẹ ọ̀rà gàrí ọtẹ̀bà àtẹjà ọjẹ ọwọ́ alásán nìfún. èyí ló ní òfin wá one thousand tí ń ṣe so àwọn ọmọ tí ń kójọ yẹ kí ló fẹ́ fi dà so asán tó jí làárọ̀ kùtùkùtù ọpẹ́ kó tó ṣíwọ́ ọjẹ́ hmm. ń jẹ káàánú ó ní kèsì yóò fòrè fún olùfẹ́ rẹ̀ lójú oorun ìyẹn ni pé ẹni tó fẹ́ràn rẹ̀ so lónìí nísìnyí ara àyàdúrà. today we have no time for prayer. bá a lọ chọ́ọ̀chì gan ìsìn ojú wọ́n náà wà lọ́mọ chọ́ọ̀chì báyìí service of this day is just an hour after now thirty minutes the person will go out <laughs> because of the time go to London and America. church one hour They have an hour service. So iwájú Olúwa sì ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ And in the presence of God we know that there is fullness of joy. Hmm. Àwọn tí wọ́n ń ru ẹrù ní Bódìjà. Carriers of load at Bódìjà ẹ lọ wò àwọn tó gùdù nípa sẹ́ni. those that are very good at stretching their work they are the one. ìyẹn ni pé bọ́lọ̀wọ̀n bá darapọ̀ mọ́ iṣẹ́. that means if God is not going to reach your work he just do it again. ti kọ́ ilé àwọn tí ń kọ́ ṣe lásán ní ọba pàdùmọ́ àwọn òjò jí lásán ni. so bọ́lọ̀wọ̀n bá darapọ̀ mọ́ iṣẹ́ kó o jí láàárọ̀ jí lọ́sẹ̀ jí lálẹ́ ìdarapọ̀ ló nídìí. if God is not venture into your work even if you wake up afternoon and night what you know is God's venture so now ara àdarapọ̀ tó ní ìdí lọ wa fáwọn akẹ́kọ̀ọ́ tó fọ́ máa yẹn lá lóru àná mo ní starting ló ní. I was telling that you have starting. o ò ní finisi pé tó bá ti gbàdúrà pọ̀ ìwọ náà lọ́mọdé after praying you be the one that will turn it nígbà tó wá bá mi lóru olóògbé ló ti lọ he said he wants to be going now. mo ní mọ̀ lọ ọlọ àbí mm. there are many things. there are many things. tó o fi tó o bá fẹ́ gbádùn Ọlọ́run. he wants to enjoy God o ò gbọ́dọ̀ kánjú wájú ẹ̀. you must not be in a o gbọ́dọ̀ jẹ́ aládùúwà. you must be prayerful. o gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀. you must recognize God. o gbọ́dọ̀ kó gbogbo àníyàn rẹ lé bọ́ bá ti ń kàníyàn rẹ sọ́wọ́ ènìyàn o ti ń kú díẹ̀ díẹ̀ tó bọ́ bá kàníyàn sọ́wọ́ èyàn yóò fi ọ̀sẹ̀ sí ni kò sí rẹ lọ́wọ́ èyàn owó ọlọ́kọ̀ọ́ba ẹni ọlọ́run fọ́ tọ́lọ́kàn ló ṣe ọ lóore ẹni tí ọlọ́run ló ọmọ bó ṣe sí ọ ti ṣe tán ló ṣe yẹrẹ sí torí ọlọ́run ló fọ́ tọ́lọ́kàn. God touched his heart. Hmm tó bá bá wa débi àdúrà. when it comes to prayer. ẹ wọ́n máa pa aṣọ ìdí mbẹ tó mo ní bá mi ní Ìbàdàn lórí òkè. I told him just meet me on the mountain. wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ló dé á nítorí corona tó wà. is it because of corona that is out there. sàbẹ̀kùtà á nítorí corona tó wà. is it because of corona. á lóun sinmi. that he must rest. á lóun opportunity sinmi. he see the best rest. mo rí wo mo ní tẹ́ mo rí ti sanra. I have seen a pastor that told me that look at me now you can see that I have a flesh. pé lẹ́nu ọba corona wa ẹ̀ tẹ́ mo rí pòun sanra. since the outbreak of this pandemic I have flesh. you are fond of fasting ń wá. what are you looking for. ó ní agbára wo lẹ̀ tó ń wá mọ́. which power are you seeking for. ó lè tó ti wà lára yín. but the one you possess is enough. máa béèrè lọ́wọ́ rẹ̀ ask him. ti rí mi. since the day you marry. mọ́ṣúárì ló ti rí tí mo wọ̀ lọ tí mo jẹ́ òkú fifty. have you ever seen me in a mortuary and I raised fifty no, days. no no tó ní ìsìn nígbà tá à ń kanjú wájú ọlọ́run là ń arrange ẹ bá ń dọ́gbọ́n tẹ nìkan kọ́ débi ìpọ́fọ́ lójú. now we are arranging for miracles because we are in our in the presence of God we are not patient because of our God kátà lè sọ pé we now be applying for wisdom and people should know that we are performing miracles that we are there. get me those that act like blind people and it's, receive your sight. tell me the last time you were able to work with your love. how many èló how much is this. a ní five hundred naira ẹni tí ó rìn ríbò ló ti dówó mọ̀ tí ó ríran rí níjọ́ wọn ti bí so now a farabalẹ̀ wá ọlọ́run mọ́ ni ọlọ́run ṣe bíi ti gbani agbára ń bẹ bíi ti gbani ọlọ́run ayọ̀ babalọ́lá ibi kan babalọ́lá ti bẹ̀rẹ̀. babalọ́lá started from somewhere. Mm so àwa fẹ́ bẹ̀rẹ̀ níbi tí kálukú ti bẹ̀rẹ̀ mọ́. we don't want to start where our predecessor started. a kàn fẹ́ go jeep. we just want to ride in our personal jeep and our private jet. America. we want to travel to America. America. London. we want to go to London. a fẹ́ bẹ̀rẹ̀. we don't want to start afresh. there are many pastors CAC pastors tó rò pé ninety thirty bàbá ọlábẹ̀rẹ̀ fẹ́ràn the ninety thirty kọ́nà. there are some CAC pastors that to them they think barasa is ministerial work in the year ninety thirty no so ninety thirty kọ́ ló bẹ̀rẹ̀. that wasn't the year he started his ministerial work. so nineteen twenty six lọ́kọ́kọ́ pé omi jáde nínú yàrá tó mi sùn nínú yàrá. he performed the miracle of water in the room where he lived in the year 1926. 1904 ni in the year 1904 that was when they gave birth to him. so 1904 to 1926 àgbà ọdún mélòó ni. and from 1904 to 1926 that's how many 22. years. that's 22 years. ẹlòmíì ọ̀wá bẹ̀rẹ̀ ní 1930 lọ bẹ̀rẹ̀. some will now say he started his ministerial work in the year 1930. ọ̀bẹ̀rẹ̀ 1930. no you are wrong. 1930 lọ join CAC. that was when he joined CAC so adé ń pè ní òkúta iyebíye nígbà so now kò sí farabalẹ̀ kankan mọ́. now there is nothing like patient anymore. ó ta fẹ́ náà ni pé. what we want is. olúwa olùlọ. Oh, ọmọ kan ṣe training lọ́ba débẹ̀ mo bá ní kí lọ fẹ́. olúwa olóore tí ọ̀rá jí. benefactors that buy me a private jeep mo ní ebi training ni ọ. I said but you are a training. ó ní ti gbé jíìpù lákì máa gun lọ I want to be a riding a, a mega jeep people will not be running after me ọlọ́dún wo lọ wọlé iṣẹ́ ìrìnsẹ̀. when did you venture to minister that one. ọlọ́dún ìdáwọ̀ sàṣẹ mọ́lọ́dún ọdún mélòó wọn ló lò ó ní mẹ́rin. he said it was so he would spend four years there. bọ́bá wà rà jíìpù bẹ́ẹ̀ bọ́ lọ́mọ ẹ̀gọ́ ó ní gbogbo àwọn gbogbo àwọn ọ̀gá tí máa lẹ̀ mọ́ mi kí máa gùn lórí wọn. those masters that used to brag at me I want to use it to be mocking them. ọ̀fẹ́ gùn lórí ọ̀gá ló fi ń béèrè ẹ̀. so the reason why you are asking for it is for you to despise your boss. Eh? tó bó ṣe rí nìyẹn sá. that's how it is ma. now mo á béèrè pé. I ask him. ọlọ́ngbọ́n mo fẹ́ lówó ọ̀kan pastor. being a pastor it doesn't have to do with money. agbára lọ́kàn. he must be conscious of power. agbára lọ́kàn wa. power ẹni ọ̀hún gbàdúrà fún mọ̀ pọ̀ ń gbàdúrà fún. he that you are praying for is obviously more that you are praying for him. gbogbo èèyàn kọ́ ló lẹ́mìí it is not everyone that have the spirit. gbogbo èèyàn ló ní ẹ̀rí ọkàn. but there is no one without conscience. ẹni ọ̀hún gbàdúrà fún mọ̀ pẹ́ ni èyí ń gbàdúrà fún mi. the person you are praying for knows you are praying for him. ó ní orí ọ̀fẹ́ láti sọ pé jẹ́ bọ̀ nìkan. he has the grace to give you something. gbogbo bí èmi àti ẹ ti ṣàṣìṣe. wherever you make mistakes. tí ogun fi wọnú ìrìn àjò. I'm about to set into a journey. àánú bẹ ayé wa. mercy visit our life. amen ẹni ọ̀hún gbàdúrà fún mọ̀ pọ̀ ń gbàdúrà fún. he that you are praying for knows you are praying for him. ọba ń gbàdúrà fún yẹn tọkàntọkàn lóòótọ́. if you are praying for someone who has ten d. àti parọ́ kó tó di pé ẹni yóò ṣe ọdún. you don't have to lie before the person will favour you. kódà o ní ìdí àti tọrọ. even you don't have to beg kó tó àlùkù ló lẹ́rìí ọkàn wọn á sọ pé no ẹni yìí ń gbàdúrà fún mi ẹjẹ mi náà fún mi so you ò ní ìdíkọ láàkì kankan you don't have to laugh ṣùgbọ́n nígbà tá a fẹ́ sáré gun jíìpì lẹ́kọ̀ọ́ but now that we are in our haste to ride nígbà la bẹ̀rẹ̀ pé that's why we venture into ẹyẹ àdán mẹ́rin fò hmm, four birds are flying you don't need it. wọ́n á ní ìwọ tó yẹ kí agbára agbára agbára mo yí fún mi ibi mo ti kọsẹ̀ lóru nìyẹn tí mo ti ṣubú lóru gbé bẹ́yẹn. I fell over there when I was marching around. kí ni mò ń béèrè ask me what I was asking for. agbára ni. power. agbára ni. power. agbára ni. power. agbára ni. power. agbára ni. power. ebe gbẹlẹgbẹ mo ti sùn padà bá a ti sùn fọ yẹn. when was that about. mo ti jí láago márùn mo ti bọ́ sórí pẹpẹ mbẹ. I woke up around four and I was asking for power. somebody ask me what happened. kí lọ́kàn rẹ̀ sí ọlọ́run pẹ̀lú bó agbára bá dé wọn ó bu ọ ní mọ́tò. I say if you are in power they will give you car if they don't give you. ẹni ó pè ọ ti kọ ntọ́ jẹ láyé. the person that call you know and you meet you at the point of your need. ìtọ́ jẹ yẹn ò lè kọjá rẹ̀ láéláé. what you become can never elude you ṣùgbọ́n torí àwọn nǹkan tó tó náà o nígbà tí ẹni tí ayé tán ń sábọ̀ wá bá tí ò ní tí ó fi gbà wọn tó wá bá ọmọ pé aṣojú ọlọ́run ni ọ ọlọ́run ni tí ó fi tó àwọn èèyàn lẹ̀ ọwọ́ abẹ́ gbà kan lọ́wọ́ àwọn tó fẹ́ ogun àwọn yẹn ò tí ì sẹ́ owó I went to Pastor Laide's mountain ọkùnrin ìrántí ọlọ́run tó ṣe program ló ń láti jọ yẹn mo ti pinnu. since then i decided i will not go to that mountain on tuesday. mo gbàdúrà bàbá gbogbo bí èmi àti ẹ ti sì bèrè. the regular year now made a wrong choice. ti ayé wa fi dúró. and make allah to be stagnant. àánú bẹ ayé wa. amen. ẹ ti ń bèrè bàbá yẹn bá ní ẹ pé jésù. call the name of jesus. olúwa pass lónìí. olúwa let me pass tonight jẹ́ǹbáàsì ló fi wákàtí mẹ́ta àtààbọ̀ sí. He did that for Lord. three and a half hours in the middle of the night. I was just looking at him. jẹ́ǹbáàsì ló ní. Oh Lord, let me pass now. nígbà ọ̀la ìkọlọ́ba ni ó ní òun láládàáwò. He said he's the, he, he's the one that will test them. Oni to oni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ paasi ọlẹ́ fẹ́ẹ̀lì ọlọ́run. If you don't pass my test, you fail. Olúwa jẹ́ paasi lónìí. Hold on, let me pass tonight. Hmm. Mo lókè. I said mo lókè. Ẹ jẹ́ àmọ́ wo mi tọ́ fẹ́ paasi àdánwò yìí Let us see where the test will end lọ́ba lọ bá ẹnìkan. he went to meet someone. broda broda. ẹ fún mi ní twenty thousand. give me twenty thousand naira. ìyẹn ní gbogbo owó tí bẹ́ẹ̀ lọ́wọ́ ten thousand. what am I having here is ten thousand naira. ẹ kó wa. he said bring it. ìyẹn bá kó fún. he drop it. fẹ́ẹ̀rí báyìí gbogbo èèyàn. àbí sẹ́ni pé o rí. fẹ́ẹ̀rí bọ́ pass. he pass his test. ẹ tún pariwo. shout again. jẹ́ n pass lónìí. let me pass tonight. ọba lọ bọ́ ọmọ tí mo mú lórí òkè. he went to meet uh, the boy that follow me. broda broda. ọlọ́run ní kí n sọ fún ọ. God ask me to tell you. fifty thousand. give me fifty thousand. ìyẹn ní à. that was. Uh, mo wá kí dádì. i am not a great daddy. ni mo dé church dádì ni gbẹ́mọ̀ tó lẹ́nu ìgbàlùkù wórí òkè. That, yeah, I have to take him to the. I don't have that with me. Daddy lọ sanwó mi wá. Daddy was one of paid my debt. He said, have you seen him?" now? Ó He passed. Pray again. Hmm. Wákàtí Three and a half hours in God's sanctuary. People want to work for God. Àwọn ìfẹ́ iṣẹ́ fọlọ́run. Ṣùgbọ́n wọ́n fẹ́ ẹni tó rédí àti ṣe fọlọ́. But they need someone that is ready to do something good for God. Hmm. Ibi tá a ti já ránkì ara wa bí ìrẹsì Ọlọ́run. That's is where we demoted ourselves as ministers of God. and he came to me brother. kò sí tó ṣe fún mi there is nothing you can do for me. whether you are a pastor you are a patan pastor. so kò sí tó o lè you have nothing to do with your husband. I am a prophet. you are not up to the start of it that can happen. how much can you give me mo ní mo mọ́ disgrace ẹ̀ kó máa bá program ẹ lọ continue with the program you are on gbogbo èèyàn bá focus wọn bá wò mí. people now look at me. bàbá orí òkè wá dé. part of the mountain. bàbá orí òkè wá kí mi ń sọ. how lọ́ba wa mo ní ẹni ó fẹ́ bá mi wí ní. this is the man that wanted to scold me in the middle of the night. yamani sọ mojo ni olùkọ́. don't you know ojo he said Ah, mo lálàdánwò ni wọn jẹ wọn máa lọ. I say it's an examiner let me go. àtijọ́ bá ti rí wọn pásítọ̀ aládàáwò mo máa ń pè wọ́n. I used to address him as name. bó bá ti ṣe fọlọ́ ṣe fọlọ́. he wants to work for God. tábà fẹ́ ra rìn tábà la fẹ́ ra tábà sọ pé rìn tábà fẹ́ ra ẹ̀yin tẹ́ bá lè dẹ̀ yìí tẹ́ bá dìde ògo fọlọ́. if the shudra is very big to God and if there are no chance for God is the owner of the work hmm. tóní tí ò ní fi sẹ́rẹ̀ lẹ́yìn wọ́n tẹ̀lé tí wàá kóra ní wàhálà. the owner of the work will not live it why would I have to be expressing myself he is the one that owns the work àdúà. prayer àdúà. prayer. nígbà tí a ń ṣe sọjú ọlá fẹ́ láàárọ̀. lórí ọ̀la rẹ̀ báwa ní bọ́ọ̀lù. bàtà rí pé kínní coronavirus pandemic bẹ̀rẹ̀. when the pandemic there was an opportunity àwọn kan bẹ tí ọ̀rọ̀ ayé gbàdúrà mọ́. I say some have no opportunity to pray. opportunity láàfin gbàdúrà. we use this opportunity to pray. ẹja ṣe láàárọ̀ kà sí rẹ̀. let us be having it in morning and night. àyíká lógun fi wọlé. lack of prayer time is not settled. when everybody now decide to praise the battle. by the time they declare everywhere open. where an individual is rejected he will be accepted because everybody will have prevailed over his battle mo gbàdúrà. I pray. Ọwọ́ tí ń di èmi àti ẹ lọ́wọ́. The hand that hinders you and I. Tó ń fi àkókò wá. That is wasting our time. Ọlọ́run gé ọwọ́ yẹn dára. May the Lord cut off the earth. Amen báwo gbàdúrà fún yẹn tí o mọ orin ní ọmọ débi tó de bàbá tó bá tó. if you pray for someone and is an ingrate. o ní orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún o. sadi give it to ojo. o tó bá pin sí mẹ́fà o ní kó fóun kan. and he is seeking for one portion of it. I say you have great and surpassing man. ṣùgbọ́n àti lórí ọ̀fẹ́ ni wọ́n ń pin tẹ́ lọ. but what you did you are pleased of grace. ẹnì tó bá ti wá sójú ọ̀nà yìí. wherever comes your way you are charging them. you are charging them. you are charging them. oníbò ń bá tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ ni wọ́n he said you take care of them well well well well and the money you charge them those charges then where is the result if i give tí n bá tí n bá if i should give you this anointing oil òróró tí mo mú dání this anointing oil two thousand naira ni it's two thousand naira ọ̀dẹ̀ fún mi two thousand naira i give you two thousand naira ọjọ́ ọba lò tán wà wá gbà mí. after finishing you come back. tí mo bá gbàdúrà fún ọ tí mo gbàdúrà sí fúnra mi kí if i pray tí mo bá gbé ọ lọ́wọ́ tí ogun rẹ bá ṣẹ́ once you prevail my battle o lè bùn mí ní one million you can give me up to one million naira tó o tún bẹ̀ mí kí n má bí. and you will be daddy manage it. à ń gba gbogbo ọgbọ́n láti jẹ́ nǹkan. but we are applying every reason to make it in life we brush that of God aside. àròpé nípa àyídáyídá. to us true, being deceitful we can make it on earth. nígbà tí wọn ò bó òótọ́ pàdé inú wa mọ́. when they have no faith in us. àwọn tá a kó dání bí the love that we are taking home they had to go back to the world they start their carnal life and they want somebody's have they ní pásítọ̀ sọ wípé màkà àbàdá yàmásá oh ní pásítọ̀ sọ fún pé olúwa ní kó wọn lọ bọ òsàlẹ̀ àwọn tó ń bàbá ẹbí. pastor told him that he must go and worship their family's oracle if he wants to make it in life. olúwa ní kó lọ bọ òsàlẹ̀. God said go and worship your family oracle. gbogbo ibi tá a mo bẹ jésù. I beg Jesus. nínú agbára rẹ̀. in his power. eke ya masaya. in the name of Jesus. àánú bẹ ayé wa wá. oh yes. olúwa ní ọlọ́bọ̀ sá. God told you to worship your family idol. olúwa sọ fún pastor. God told your pastor. pé kọ́ ọlọ́bọ̀ sá. to get informed that you should go and worship your family idol. ọlọ́run sá ìdìbò. God of which side? Ṣé ti gbogbo àgbáyé àbọ̀lọ́run ti lé pastor? Is he of the whole universe of that of the pastor's house? ibi ẹ̀rọ tá a ṣe àṣìṣe tá a nìyẹn. that was the mistake that we made. báyẹn ni àṣìṣe tá a ṣe nìyẹn. that was the mistake that we made. because we want to be a fẹ́ dìde. because we want to be lifted. ìran èsè dandan àṣẹjù ràn lọ. it is not a must for you to give people vision authority is superior to vision vision na television if i pray for you without giving vision that doesn't mean that you never arise bọ́ọ̀ ìkan wá sí ibà wọ́n ní olúwa ní kó ṣoore ńlá fún mi fẹ́mi tájọ wá bíjẹ́ òní kan ìnà tó wá bí lásìkò wọ́n ní olúwa ní ó fún mi ní nǹkan tí n bá fẹ́ tó bá ti fún ní ìrẹ́ dìde wọ́n dẹ̀ béèrè béèrè béèrè béèrè mo ní kó pàdé mi sùúrù lérè máa sọ jẹ́ mi sùúrù lérè ọwọ́ àwọn ará sienna kan nígbà wọ́n pèsè sienna yẹn wọ́n bá mi sùúrù lérè o ti páàkì mọ́tò ọwọ́ àpò àtọ rẹ̀ dálẹ̀ mo ní kí ló dé o mọ̀ pé mọ́tò yìí ẹ̀ ní mọ́tò I know you don't have a character that good as this but this one is okay then I was using gov two or three ó ní wọ́n tọ́ pé n tẹ́ ẹ bá fẹ́ kí n bá ti sí ọ̀nà mi la God told me I should grant your request and make my road be open God said I should make a request but I am here to ask for anything don't know please me do you know maybe it is a wife that I want. He had to smile. He said, Daddy, what do you want? Should I tell you what I want? Can you grant unto me a request? Don't fornicate again. Hmm. Olùgbé mọ̀dọ́rọ̀ ìlẹ́yìn gbàtọ́ wá bí ní last week. Hmm. I talked about it last week. Lóde sọ́lójú gbogbo èèyàn. I said it to everybody. Masa gbèrè ma. Don't fornicate. Ó ní ṣe ń tẹ́ ẹ fẹ́ nù. He said is that what you want? Mo ní tí mo fẹ́. I said yes that's what I want. To God who made me. Onímọ́tò onímọ́tò mo He said which mọ́tò what are you talking about? No you are not making it mọ́tò your big deal. Mọ́tò ní bàbá It is not a big deal. Wọ́n gbàdúrà. I pray. Ohun tí èmi àti ẹ wọnú. What you are not venturing into. Ọ̀dà ayé wa That's the creator of our lives. Olúwa ayé wa Amen ó ní ìtẹ́ máa béèrè nu. he said is that your request. ó lè ní yín golf. you that you are using golf that is outdated. tí mo fẹ́ ra mọ́tò eléyìí. I said, I just want to. anything come on I said, I don't need your motto. Ọlọ́run mọ bí ó ṣe pààrọ̀ ẹ̀. God knows how to change it. Ọkọ pè mí. You are not the one that called me, but don't fornicate again. Ó ní kí ni reason tí mo fi sọ̀rọ̀ rẹ̀. He said, what, why did you have to say that? Ṣàlàyé reason tí mo fi sọ̀rọ̀ rẹ̀. Let me explain the reason why to you. Tọ́ ọ bá ń ṣe àgbèrè. If you are fornicating. Anytime ló lè kú. You are liable to die young. Tọ́ ọ bá wá wálẹ̀ àwọn ìjọba ìgbà she take this time from today she will later that I use wisdom to take this time from you because by the time you are going to eat you be thinking about the money I gave to me you now be say I use a charm to collect from you but if I should tell you the bitter truth you can buy the one that is more than this if you are lifted is that what you want to ask for you don't need money ọlọ́run ní sowó èèyàn ní tẹ́wọ́ ọlọ́run ní pín. I said though man made money but it's God that distribute ọlọ́run kọ èèyàn kan ní pín ọlọ́run ní máa pín. it's not been distributed by men it is through God. ẹ lọ́wọ́ àwọn tí ń print owó tálíkà wà nù ẹlòmíì go and look at people that do print this currency we are spending some of them are poor. so now Ọlọ́run ní òpin mo ní fi owó lẹ̀. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Èké yàrá ìlú mẹ́sẹ̀ yàrá. Oh yes. Gbogbo bí a ti sọ oore. We are rebel with lots of goodness. Ibi a ti sọ àǹfààní. We are rebel with lots of opportunities. Àánú bí a The blessing was ours. Amen oh, ó ní mo jẹ́jẹ́ fún yín. he said i hereby pledge. ó ní mi ò ní ságbèrè i will not fornicate again. mo ní àlàáfíà. i said peace unto you shalom. mo bá tiẹ̀ lọ you can take your leave. jẹ́ mi ọmọ bá tèmi lọ. ìwà bí ọlọ́run pẹ̀lú tẹ́lọ́rùn. character with God and contentment is a great reward. suddenly ní sẹ́yìn bọ́ lọ́wọ́ ẹ̀. all of a sudden he lost the contract. tingo scatter. ìmọ̀tọ́ bá pè mí mi ò kí n gbé. but whenever he called I don't pick up. for the past three or four years mi ìgbé kọ́. for the past three or four years now I'm not picking this call. ọwọ́ last week mo wá sọ. last week was I told him. mo ní. I said. ọjọ́ tí mo bẹ̀ ọ́. the day I begged tó gbé mọ́tò wá. that you brought the motor to me. mo ní àgbèrè ni mi kú. I said what I don't want to do again is to fornicate. oṣù àbò ṣe ojú owó yín náà mo fi dálẹ̀. yes sir. pé o sí àbò ṣe. you better do your job. ẹ̀rọ ló ń ṣe. he say uh, uh, somehow so o ti wá lọlẹ àbọ lọlẹ olóhùn ti lọlẹ tó bá jẹ pé mo tó mo gbàdúrà ẹgbà kí lọ́ọ́ fún mi pa mi rẹ mo sì tún rìpíìtì ọ̀rọ̀ tí mo sọ lókè sí tó bá bẹ́ẹ̀ gbàdúrà kò tó bá bẹ́ẹ̀ brush fornication aside. Mm tẹ́ mi dòní mo wá ní máa padà lu èkó ọjọ́ tó ọba ti wá ronú sọ̀rọ̀ mi tó ti rí pé ó yí padà máa bọ̀ wá the day you repent come back to me I don't waste my prayer mi ò ń fi àdúrà mi ṣòfò I don't waste my anointing mi ò kì í fi ìfàmì oríyàn mi ṣòfò it is not possible for you for, for you to call yourself my church member. ṣe é ṣe kó gbé ní ọmọ ọjọ́ mi. ilé onílé àlèkò ní máa fọ̀rọ̀ lórí. and you come out from your conference and i will be caressing you to back in mi ò ní dá lóhùn so kí láǹfààní àdúrà tó ń gbà. what is the essence and importance of the prayer you are praying. so kí láǹfààní orúkọ Jésù tá a bá fẹ́ jọ pé. what is the name, essence of the name of Jesus you want to call in accord. bàbá ya masaya in the name of Jesus. bàbá ibi èmi àti ẹ ti fọ ara pa. wherever you are now wounded. àmẹ́sẹ̀ yàtọ̀ in the name of Jesus. mo sọ tẹ́lẹ̀. I prophesy. àánú fún ayé rẹ. mercy be to the ẹ̀sà kò le rárá. sir it is not kumbasa at all. bàbá ti gbàdúrà díẹ̀ láàrin sí la. after praying for a while we have mega results. bàbá gbé bàbá gbé ìwà tọ̀tọ̀ ni. but if we are only and faithful as touching the journey of our life. ọkùnrin ìjọba mi olóńgbàwé oṣù mẹ́ta lórí òkè. sọ́kè ìfàṣẹ for three months remain. oníbẹ̀ ló ti bá ọmọbìnrin evangelist ń sọ ọ́ tó máa parí. but he is like with an evangelist over there. oníbẹ̀ church mẹ́rin ti rún chọ́ọ̀chì mẹ́rin rùn ọlọ́run wa lẹ́yìn ọdún mẹ́ta tí chọ́ọ̀chì mẹ́rin rùn ọlọ́run yóò padà wòrí òkè ọwọ́ tá a wòrí òkè àjọ ló bí oṣù káàbọ̀ ni orí òkè ni wọ́n ti bùn ní mọ́tò wọ́n sì tó bùn mọ́tò tán after giving to me he went to akeba he went down there he rented an apartment there I said what he was be doing there he said he calculate the money to pray together so that they will pray over there too ọwọ́ àtún mọ́bìnrin wa ọwọ́ àrí níjó ni ayé rẹ̀ burú ju ayé security lọ níbi. even security la is preparing to tired out of his own when I saw him last. bàbá ti gbàdúrà bàbá ti gbà òbí láàrọ̀ lọ. after praying after receiving goodness from God. a lọ fi wùwà búburú. The Bible says we cannot abide in sin and spirit to abide. I prophesy. In the name of Jesus. Oh yes. Eli kafaya. Oh yes. Obi ati ṣubú. We are rather we fallen. Tí ogun ẹ̀ṣẹ̀ ti borí wa. And the battle of sin has come out. Àánú gbé wẹ̀ ní mẹ́fà. Amen. Ṣé n tọ́kàn nù? Ṣé n tọ́kàn nìyẹn? That's not the lesson. Mo wá rí ọjọ́ wa ti àti kí ni ó ní mọ̀ yín sá. You were sure to greet me. Ó ní mo lẹ́ mọ̀ mí. Ó ní mọ̀ yín ni. Mo kọ́ mi bí báyìí yẹ́ mi kọ́ lásẹ̀ mo ní ọwọ́ rí mi. Ọwọ́ bá jọ́ọ̀jì mo ní obì olóbì mẹ́rin lẹ́gbàá obì olómi àwọn obì tẹ́ ń lọ bẹ̀ pé ẹ bá ń gbàdúrà ọkọ mi ọmọ bọ̀ o ọkọ mi dúró ọmọ sọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ tó ti bímọ mẹ́ta. ìbéèrè lọ́gbà máa pè yẹ́ before last year ọlọ́run wọn fọ létí láìpẹ́ o God will soon you. ìtò òfin dè wọ́n tú lára wọn tó gbé wọn máa lọ ó sì dúpẹ́ lọ́ọ̀ mi ó sì lọ now pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àmọ́rú àlùjánu tó lọ tiẹ̀ lọ sí sẹ́kísíọ̀n ó kú last year. he died last year nígbà òkú àwọn obìnrin padà bí wọ́n ti wá. those people went back to where they came from. kí àdúrà ọ̀pọ̀ àdúrà tá à gbà ní ti ń di lọ́wọ́ náà nìyẹn. that is what hinders our prayer. mo sọ tẹ́lẹ̀ níbo lèmi àti ẹ ti fara kọ tí ayé wa fi dúró mo bẹ ìpè ọlọ́run àwọn àpọ́tẹ́lì àánú bí ayé wa wọ àánú bí ayé wa àánú bí ayé àánú bí ayé wa fi àánú bí ayé wa ó fi àánú bí ayé wa ó fi àánú bí ayé wa ó fi àánú bí ayé wa àwọn ibi tá a kọ́kọ́ wò rèé. these are the things we have to examine. bàbá bẹ́ẹ̀ gbàdúrà. if we to pray. àkọ́kọ́ máa kíyèsí pé. we have to observe the fact that. kí ni bẹ lọ́wọ́ mi tó lè ta kàdúrà mi. what is it that is in my hand that can antagonize my prayer. Mm -hmm tó bá bá fi tọwọ́ wálẹ̀ láti retí látọwọ́ ọlọ́run olúwa gan dagun la. God will refuse to answer us. tí mo bá gba ẹ̀ṣẹ̀ láàyè ló kan àyà mi ọlọ́run kì yóò gbọ́ tèmi. God will not listen to me. lónìí nísìn ẹ̀fẹ̀ dẹ́rì àwọn pásítọ̀ tó jọ tá tá rí nísìn ni pé. what is the pass of nowadays. tó o nídìí ni pé. what you need is. five five thousand mẹ́ẹ̀mọ́kànlélógún wọ́n mú ọkùnrin star kan wọnú bíbẹ̀ wá February yẹn ṣe mú wọ́n bí wa wọ́n ní ọjẹ́ ẹni tó popular mi ní dáwọ́ yẹn ṣe mú wọ́n bí wa wọ́n ní ah, dádì rẹ̀ bá gbàdúrà fún yín máa ń wò mí pọ́n dá mi mọ́ ọ̀sán wò mí títí pé ah, ọkùnrin rẹ̀ ọkùnrin rẹ̀ mo ní ọlọ́kọ̀ sóre fún ọ ọ̀rọ̀ ànúgbà ó tó di pé wọ́n ti mì sí wàhálà mo bá dìde mo ní bá gbàdúrà yín tán ẹ pè mí padà bí mo ṣe ń lọ ọmọ mi kàn dó ń bì ilé wọn ti ń bàtọ̀rọ̀ pé bóyá gbogbo owó tán ní ọ lọ wá wá bọ́yọ hundred hundred thousand méje. they told you to look for hundred thousand in seven folds. yẹn níbo ni kí n ti where will I get it. bó ní kí n ti hundred hundred thousand méje. where will I get hundred thousand seven folds. wọ́n lẹ́nu ìwé náà ló ti lè just make sure you get it by all means else yẹn ní ẹ fogún lé. you never come your said let my battle be. nínú bíi bí wọ́n ti jáde padà ọba gbà ọjọ́ ni mo yarí pé nobody ti ń bá wọ bíbá tó fẹ́ mú yàn tó fẹ́ gbàdúrà tó o ti lè sọ pé jésù olúwa kọ́ jáde níbi ọ̀sẹ̀ lọ gba kí tó fi dẹ̀sẹ̀. that's why i've decided that whoever i want to come here to pray so far i'm here if you cannot say in the name of jesus you have to go there and get your bíbá. òde ọjọ́ kejì bá bá ọyọ̀ òde tẹ́lá fẹ́ wọ bí mọ́lẹ́ ìlú wọ mi. the day that they came in i said no you cannot come here i said no. mo ní bíi lánàá. that yesterday ọlọ́run tí ó yọ mí ló ní n jáde etí ọba sọ tó bá jẹ pé ojú mi ni yọkàn sọ pé eh, irú òru ni èmi ò sì ní owó ebi ò pa and though i'm not rich but i'm not hungry. mo ń bẹ ọlọ́run ni. i am still begging God. mo gbàgbọ́ nú ẹ̀ ni. i believe in it. pé tí o tó. that word is not sufficient. very soon to be surpassed. gbàgbọ́ mi yẹn ni mo fi ọkàn náà ṣe tolúwa ń tì mí lẹ́yìn. is what made me whole tó bí a bá ti lè fi ara wa lẹ̀ pátápátá. if you cannot give her totality to God. kò sí ẹni tọ́lọ̀ dá tí o there is no one that is created by God without glory. mo sùn níbẹ̀ yẹn wọ́n náà. I slept by the panel. olúwa ní òun ọ̀dọ́fo. God said no create anybody that is empty olódùmarè mọ láàrin ó ní mi ọ̀dá òfo. he said I no create emptiness. ó ní èṣù dá òfo. the devil create emptiness. ọ̀dájú jù and bifomness and even ó ní mẹ́ta tí Jésù dání these are the three things that by darkness i wasn't the one that did them but mo lé wọn ju ẹgbẹ́ kan i brought them aside for me to create glory ó ní mo wá dá ògo sáà ní after glory ó ní gbogbo ẹni táyé rẹ̀ wá wà lófo ó ní ọ̀tá lọ sọ wọ́n dòfo this enemy that empty them ó ní ọ̀pọ̀lọpọ̀ lọ ra wọn dòfo ó lè mi kọ́ ni mo dòfo that is not my hand ó ní ọ̀pọ̀lọpọ̀ tó wà yẹ kọ́kọ́ ní lọ́dọ̀ mi ó ní wọ́n lọ bẹ òfo láti bá wọn lé òfo they are begging ah. emptiness to send out emptiness in their lives ah. mo gbàdúrà gbogbo bí tí èmi àti ẹ ti fara kọ. wherever you are now wounded. tí ìrìn àjò àyànmọ́ fi dúró. that stagnate our journey of life. àánú bí ayé wa mo rò pé ẹ gbọ́ yorùbá o. i believe that's my grace to you. èsù lọ mẹ́ta o. the devil created the glory. ọ̀pọ̀lọpọ̀ tó ń wá dá pẹ̀lú òkú. and those are the people he created with glory. èsù sọ wọ́n dòfo. devil empty them. kàkà kan wá bẹ òkú tó ń bẹ òkú. instead of coming and begging that is the glory. ó mọ sọ wọ́n dògo padà. to make that be glorious again. wọ́n lọ bẹ òfo láti sọ wọ́n dògo. they went to beg emptiness to make that be glorious. òfo wa le sòfò and emptiness can turn emptiness to glory. dà. emptiness with empty the emptiness. it is glory that make the glory to be glorious. ọwọ́ àfọ̀dìdì. i had to up. bí tí mo gbà lórí and that was why i pay about about the. God created God. Ayérayé. Ẹ wá wò ẹlòmíì lọ fẹnu gbóbi ni. Gbogbo bí a ti fara kọ. Wherever we are wounded. Tí ìrìn àjò wa fi dúró. That's the greater our journey. Àánú láti ọ̀run. Mercy from above. Ó bí ayé wa wọ́n Ibikibi, ibikíbi wherever mm. tá a ti farakọ ibikíbi wherever tá a ti farakọ gbogbo bí a ti farakọ táyà mọ́ fi ń jìyà ọlọ́run nínú àánú mo bẹ̀ ẹ́ ó fi àánú bẹ̀ wá wọ́n. Ibola ipò la ti farakọ. a ti ń tiraka. náà fi dàbí aláìmọ̀ọ́sẹ̀. níbo la ti farakọ. táyà máa wá fi dúró. ipò la rìn dé. náà ti gbé ogun. bàbá mi fàánù bẹ̀ wá wò ìyẹn lórin tí mo kọ́ débì. Hmm. that was the song I was singing. tí mo ti ń kọ́ lórí àpáta nìyẹn. that was how I was singing in the room. tí mo kọ́ mi pé gbọ́ olúwa. listen o lọ. nígbà tí mo bá pè ọ́ gbọ́ olúwa. nígbà tí mo bá bẹ̀bẹ̀. ayé mi ò gbọ́dọ̀ bàjẹ́ lójú rẹ o. ayé ayé. méjì. we have to sing the whole time. gbọ́ olúwa. Marume Keba. In the name of Jesus. Egege Dayama Sana. Oh, yes. Edu Yalika Parua. In the name of Jesus. Adaya. Ẹni sàmì méje. Who can know some women? Ogun ti ń gbomi lórí wa. Let's do the miracles to pray. Battle is oppressing our destiny. Ogun tó sọ wá lẹ́yìn. Battle that turned us to novice. Mo bẹ jẹ́. I pray Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Olúwa gbé mi náà. May the Lord swallow this money. Amen. Amen. Amen. Amen. Amen. With tears. I beg you. Tomijẹ́ tomijẹ́. With tears. I beg you. Tomijẹ́ tomijẹ́. With tears. Ogun ti ń gbọ́ mi lójú wa. Battle that makes us weak. Ogun tó sọ wẹ́dá that turned us to novice. Ogun tó dá àyàn. Battle that stagnated our destiny. Mo bẹ̀ ọ́. I beg you. Nítorí orúkọ rẹ. Because of your name. Àti nítorí agbára rẹ. And your power. Olúwa gbé mi náà. Bẹ́ẹ̀ni ló sọ lọ́wọ́. In the name of Jesus. In the name of Jesus. Bàbá mi. My father. Bó o bá If you refuse to do it. Ayé ó béèrè People ask us where is our God? Ẹ̀gán wá fún mi. Our reproach is on you. Ogun ti ń gbomi lójú. Battle that makes us to cry. Èdè yékè bá. In the name of Jesus. In the name of Jesus. Jesus. Sanada. In the name of Jesus. Eluke Payama Sanada. Adaya Teruke Payama. Ẹja dàbí ọ̀rọ̀. Agége dàyà wà sábà. Adàyà gẹrù bẹ́ẹ̀ Adàbí kẹrù bẹ́ẹ̀ kẹfà. Edu àsájà mi kẹfà. Adàbẹ̀ kẹfà mi. Ogun ti ń gbọ́ mi lọ́jọ́ mi. Ogun ti ń gbọ́ mi lọ́jọ́ mi. Olúwa gbé mi náà ayáàlì àkàfàdà yàrá sàdà yà. mo wí nígbà kẹrin. I said the quarter. olúwa oh, kí orúkọ rẹ. my name. bàbá bá di sọ̀rọ̀ ah. òdì sí. now to one that I can say that to you. ogun ti ń gbomi lókun. that too that makes her cry. káyọ̀ má bàa béèrè. for people that to ask us. fẹ́ kí la mú bọ̀ lọ́tọ̀. where did we achieve from you. Ogun ti gbọ́ mi lójú. Go to the face of Christ. Nítorí orúkọ rẹ̀. Because of your name. Nítorí àná. Because of mercy. Nítorí ẹ̀jẹ̀ rẹ̀. Because of your blood. Nítorí agbára rẹ̀. Because of your power. Olúwa kúrò sí náà. Adaye Keruba Tabata. Mo wí nígbà kan. I said it fifth time. Gbogbo ogun tí ń gbomi lọ́dún. Every party that make us cry. Èdèyé Keruba. In the name of Jesus. Adéyé Keruba. In the name of Jesus. Nítorí Olúwa. Because of the Lord. Àti nítorí agbára. And his power. Lórúkọ Jésù. In the name of Jesus. Olúwa gbèmí lọ́dún. Amen. Ìgbà kan fà yóò. Here is the sister ogun tá a lè we cannot tell anybody about. Ogun tá a lè we cannot discuss with our friend. Ogun tá a lè we cannot say to. Battle we cannot tell to our siblings. Àwọn ogun táyé bí wọ́n sọ. Battle that they use to back us. Bàbá mi. My father. I beg you. Láàárọ̀ yìí. This morning. Olúwa gbé mi lọ. They don't swallow you. Gbọ́ Nígbà tí mo bá pè ọ́. bàbá. Bọ́ Olúwa nígbà tí mo bá pè ọ́ Here is the seventh time I Remember. Holy Spirit. Káyọ̀ má bàa pé people have been saying? Ayeke vada. In the name of Jesus. Edueke yama. In the name of Jesus. Adalike In the name of Jesus. Ege yama se. In the name of Jesus. Ogun tí ń gbomi lójú. Battle that makes us to cry. Ogun tó jẹ́ yóò sọ bá. Battle that makes us say we are not serious. Ogun tó jẹ́ àdàbí àná. Battle that turn us to novice. Nítorí orúkọ. Because of your name. Nítorí agbára. Because of your power. Nítorí májèlé. Because of your covenant. Olúwa gbẹ̀rẹ̀ náà. makeapa ya eh, masada eh, eh, elime kedaya basadaya adaya keru ekeba elime kebawa ayama sadaya Olúwa kò yẹ kó jẹ́ ma fi si ọ. we be serving you with tears. anebe oh yes. ma fi si ọ. it shouldn't be tears to be easy to be working with you. ẹ bá a mọ̀ ọ́. after all we nítorí àkàwọ̀ ogun ti ń tóbi lójú wa olúwa ẹgbẹ́ mi láàárọ̀. Adéyẹmẹ Sadaya. In the name of Jesus. Bàbá. Father. Ọjọ́ ń lọ lórí wa. Our time is running out. Bí àná tí a rán. Like the dinner is interpreted. Ìgbà wa ń tẹ̀lé lórí rẹ̀. Our time is going out dé tó dé wádìí ó gbogbo. one day will everything. kò ọjọ́ orí ìwádìí. he couldn't tie our age. olúwa tó mọ̀ ọ́ mọ̀ rẹ̀. we be looking at us like this. ogun ti gbó mi. battle that makes us cry. ogun tó dá wa dúró. battle that stagnated us. ogun ti fọjọ́ orí ìwádìí. battle is wasting our age. bàbá. my father. sẹ́kùn la fi sí. we will be serving with tears. èdè yẹ kébà. in the name of Jesus. nítorí àná. because of mercy. nítorí àná. because of power olúwa gbẹ̀mí náà adaya bẹ́ẹ̀ ni sa bẹ́ẹ̀ ni anamasayali se ekunla fisiri baba ayé nkẹwàá bọ̀ ọ́ la ebesedaya ayérayé ìtànà ogun tí ń gbomi lójú wa battle that makes us cry bàbá mi o my father ẹgbẹ́ mi láàárọ̀ bá mi ṣe o Jésù aráyé wò mí mọ́ ọ lára bá mi ṣe Jésù aráyé wò mí mọ́ ọ lára. bá mi ṣe òjẹ́ ẹbí mi ń wò Edekeru mekeba. Aya masadaya. Edada kekeru keda. Aya masadaya. Elime kebarua. Eke yamasada. Ọlọ́run mo bẹ̀ ọ́. Kálá ìgbàgbọ́ ọmọ máa ah. sọ pé kí ni wọ́n mú bọ̀ lẹ́yìn òjò. Mo bẹ̀ ọ́ ogun ti ń gbomi lójú yín mo fẹ́ dé olúwa gbé mi láà. Adayamasa. In the name of Jesus. In the name of Jesus under your mercy. In the name of Jesus. Ọlọ́run ìpè. Oh God of glory. Kára yóò tó Before they ask us. Sẹ́kìnì wọn mú lẹ́yìn òjò. What did they achieve from òjò? I beg you. Nítorí orúkọ rẹ. Because of your name. Nítorí májèmú Because of your covenant. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Ogun ti ń kó mi lójú yìí. Olúwa gbèmí náà. basali idali ekeba eyali ekabaya adada ya masadali ekeye mesena adu eke ya masada adali kebaya ada ya masali ekabaru masada mọtò tẹlẹ lórúkọ bàbá lórúkọ bàbá àti ẹgbẹrẹ mọ bẹńgẹ. Mo bẹ̀dẹ̀ Jesus. Mo bẹ̀dẹ̀ Jesus. Mo bẹ̀dẹ̀ Jesus. Mo bẹ̀dẹ̀ Jesus. Ogun ti ń gbọ́ mi. Go to the middle ground. Lójú yín. The middle ground. Olúwa gbé mi lọ́wọ́. Adàyàlẹ̀ kan. Ọlọ́run ayọ̀. Ayọ̀ Babalọ́lá. Màmá. ọlọ́run ìrànlọ́wọ́ ìwọ ni ìrànlọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ wá ṣèrànwọ́ fún mi ọlọ́run ó nítorí orúkọ rẹ. because of your name. nítorí orúkọ rẹ. because of your name. ó pín ọjọ́ mọ́kàndínlọ́gọ́ta. Hey. tí mo jata tàbí epo. and last day don pepper oxo. nítorí orúkọ rẹ. because of your name. nítorí orúkọ rẹ. because of your name. ogun tí ń gbomi. battle dey make us cry. lójú àwọn ènìyàn. na make the people cry. ogun tó gbóorun lójú rẹ. battle dey make me sleepless. ogun tó jí ẹ̀dá bí. battle dey turn you a novice mo bẹ jẹ́. I pray Jesus. nítorí orúkọ rẹ. because of your name. nítorí agbára rẹ. because of your power. olúwa gbèmí náà. Ayamasada. In the name of Jesus. Egedu egege yamasada. Ẹ̀dàlíkẹ́ yamasada. In the name of Jesus. Adayamasada. In the name of Jesus. Adayake yamasada. In the name of Jesus. Egedu egege yamasada. In the name of Jesus ogun tí ayé fi bú yín. how do they use to abuse you. Ah, ogun tí ayé fi kẹ̀yìn. how do they use to mock you. ogun tí ayé fi ń sọ̀rọ̀. how do they use to despise you. ogun tí wọ́n fi ń yẹ̀yẹ́. how do they use to mock you. ọbẹ̀ jẹ́. àgbẹ̀ Jesus. ọbẹ̀ jẹ́. àgbẹ̀ Jesus. ọbẹ̀ jẹ́. àgbẹ̀ Jesus. olúwa gbẹ̀mí o. Emeru In the name of Jesus. In the name of Jesus. Edu yamika. In the name of Jesus. Edamike the name ogun tó sọ yín dálé ìmọ̀. battle that turn you to novice. ogun tó dá ayé yín dúró. battle that stagnated your life. adàyé kẹdà. oh yes. adékẹrù kẹdà. in the name of Jesus. ẹyẹ yẹ dàda yẹ. in the name of Jesus. adali kẹrù ẹ. in the name of Jesus. akẹyẹ masa. in the name of Jesus. eli mẹkẹ masa. oh yes. ayamasa yẹ yẹ. in the name of Jesus. mo bẹ jẹ. I bẹ Jesus. láàárọ̀ yìí. this morning. olúwẹ́gbẹ́ ogun. yeah. yeah. yeah. olúwa gbé ògo yẹn. tètè dá mi láre. tètè dá mi láre. Ah. tètè dá.

Listen jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jámi gbà jamigba baba jamigba baba jamigba jamigba jamigba jamigba jamigba yes. olúwa wá. bọ́bá yẹ kó bí ọmọ. if you suppose give birth to a child. bọ́ọ̀bà tètè bímọ. if you don't give birth on time. ìyá ọkọ rẹ ó padà sọ pé àpò pẹ̀lú. your mother you will say that you are a male papa. wọ́n á lẹ̀ mọ̀rin ìyà tó ti rìn kó tó lórí ọkọ. that wouldn't know the kind of journey she embark on before. wọ́n dá ọ lẹ́bi. they say you are guilty. bọ́bá yẹ kó níbùjọ. if you suppose have matrimonial home. bọ́ọ̀bà tètè ni. if you don't have it on time. ẹni tí ẹ wà lọ́nà. you that your line. ẹ sí ààrẹ kókó twenty five. share it up to twenty how much is my witness? there is no one that will pray together this morning ò ní rí ọwọ́ ìgbà. that we don't see transformation. pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gba jẹ́ ó pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gba bọ́bá ti pé ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gba máa retí ìyanu ẹ̀kú omi sà bọ́ọ̀ bá tètè lọ́kọ̀ ayọ́ ah, sọ pé sẹ́ẹ̀mẹ́ ah, tó ti fọjọ́ àárọ̀ òun ni wọ́n dà lẹ́bi bọ́ọ̀ bá ní pè bọ́ọ̀ bá dìde alọ́ jẹ́ lọ wẹ́sẹ̀sẹ̀ àwọn aláìníbi kan lọ sí àwọn ìgbè ogun ti ń dá mi lẹ́bi ìmásàyà kò kọjá mi ẹ kéé jámi gbà lọ́wọ́ ogun tí dára lẹ́nu bàbá jámi gbà ó ọyọyọyọyọyọyọ Baba, bàbá.

bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà bàbá yàmìgbà. àyàfi ọ̀rẹ́sẹ̀ pẹ̀yà. yàda yàda sada. bàbá kó owó ní òwò. ibi fún bọ́dọ̀ wẹ̀ bí sẹ́yìn. bí owó yẹn bá rún. ibi bọ́dọ̀. wà á ní arúgbó ní. they will say you so well every time. wọ́n nígbà tó ọmọ yìí owó. why you don't know the value of money. wọ́n ní mọ̀ pọ̀ ní. they will not know your sweat. wọ́n á lọ mọ̀ sẹ́sẹ́. they will say you don't know how to work. bàbá dáwọ́ lé sàdá. if your back on give me work. bàbá rún. if you panic. ayọ̀ sọ pé they will tell you you don't know to do the work. they will not know your sweating. kò jọ that is not showing. ẹ shout olúwa já mi. olúwa já mi. lọ́wọ́ ogun ti já mi lẹ́wọ̀. from the battle of ẹja mi guilty. ayé ke pàdà. ayé ajá mi. àdàyé mi ṣe dàda. àkèdèkè yé mi ṣe dà. olúwa já mi. olúwa já mi. lọ́wọ́ ogun ti já mi lẹ́wọ̀. from the battle of ẹja mi guilty. bàbá já mi. olúwa já mi. bàbá já mi. olúwa já mi. ayọyọyọyọyọyọyọ. Jamaica, Jamaica,

mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já mi gbà já times. if you plant a land. If you don't build eyes on it on time, they will start it from you. If you say, Why did you start it out of me? They will say, Why don't you build The past that render me guilty. Olúwa já mi. Oh Lord, jack me from the past that render me guilty. Oh Lord, jack me. He remains two times. You they can pray with anger. Ẹ bínú sọ̀rọ̀. Pray with anger. You fasted. The past that render you guilty. Ogun You went to mountain. The past that render you guilty. They ask you how far. You saw the same thing. Ó ṣe You have it. The past render you guilty olúwa jáde lọ́wọ́ ogun tó ní dábìlẹ̀ bàbá ẹja mi yọyọyọyọyọyọ bàbá jáde. ayé láyé jàdùbà bàbá jẹ́ mi gbà olúwa jẹ́ mi gbà olúwa jẹ́ mi gbà olúwa jẹ́ mi gbà olúwa jẹ́ mi gbà olúwa jẹ́ mi gbà bàbá jẹ́ mi gbà bàbá jẹ́ mi gbà. bàbá já mi gbà bàbá já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà lọ́wọ́ òkú ti ń dá mi lẹ́bi olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà olúwa já mi gbà lọ́wọ́ òkú ti ń dá mi lẹ́bi. Olúwa já mi gbà. Olúwa já mi gbà. Olúwa já mi gbà. Olúwa já mi gbà. Jésù. Olúwa wá. Ẹ̀mí mímọ́ gbẹ́jọ́ mi rò ó. Ìwọ ló ní wá. Alágbàwí gbẹ́jọ́ mi rò lónìí o. Má jẹ́ wáyé asán.

alágbàwí lẹ́jọ́ mi rò lónìí o má jẹ́ wáyé asán. ẹ̀mí mi máa ń gbẹ́jọ́ mi rò ìwọ ló ní wá. alágbàwí lẹ́jọ́ mi rò lónìí o má jẹ́ wáyé asán. ẹ̀mí mi máa ń gbẹ́jọ́ mi rò lónìí o. alága wíwẹ́ tọ́ mi rò lónìí o má jẹ́ wáyé àtọ́ jẹ́ wáyé àtọ́. wọ́n á ní wọ́n lọ wá. they will say your behind is problem. ẹ̀kú ti ń dá mi lẹ́nu. báńtù dàdá dá mi guilty. báńtù dàdá dá mi guilty. ìjọba ìdásílẹ̀. wọ́n á ní ìwọ lọ mẹ. they say you be the problem. wàá lọ́wọ́ rẹ làwọn. that they are seeing your head here. á dá ọ lẹ́yìn. they will render you guilty. báwo bá bí ọmọ. if you give birth to a child. ọmọ rí ọba dìde. and if it's not lifted. yóò fi ohun at the end of everything. wọ́n á sọ ọmọ dọ̀tá. they will turn into your enemy. they will say you are behind this problem. torí pé ọmọ rí. because the child is not lifted. ogun tó dá ọ lẹ́yìn. battle that render you guilty. ọmọ rí ọba rọ. if you are behind the they will say you are behind it. they will say you guilty. olúwa jẹ́ mi gbàgbọ́ ìgbà kan tó kù rè é má fìbínú bá ogun tí ń dábàá olúwa já mi kọ́ olúwa já mi from it olúwa já mi kọ́ olúwa já mi ọjọ́ yọ yọ yọ yọ yọ yọ. Adebese, Ekeja Masada, Adali Kepaya, Ekeru Keda Yabola, Edeje Masada, Damigo, Damigo, Damigo, Damigo, Damigo, Damigo, Damigo, Damigo, Damigo, gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà jẹ́ mi gbà. Damigra, Damigra, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Damigra, Baba, Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Baba, jamiga. Jamiba, jamiga. Olúwa jamiga. Amen ẹ bínú pray with anger. ẹ̀kẹ́ shout. ẹ̀mí mímọ́. holy spirit. má wo bí ó ṣe dùn mí. don't think about will pinch me. ẹnikẹ́ni tí ń bẹ nídìí tí whoever I bear what I'm going through. ẹni tí ń bẹ nídìí tí mo. he that I bear what my children are going through. kò gbọ́dọ̀ mú oṣù yìí. he must not see the end of this month. He must not sit there and listen. Don't think about me. And impeachment. Musaba, that is beyond what I'm going through. And Musaba, that is beyond what my husband is going through. And Musaba, that is beyond what my Christian is going through. He must not see the end of this month. He must not see the end of this month. All those mighty. Baba, Baba, Baba, Jésù, Olúwa. repeat the prayer. orí àdúrà yẹn náà. I am still answered prayer. ẹ pe Jésù. call the name of Jesus. Olúwa gbẹ̀san mi. Olú oh, avenge for me. Avenge. Avenge for me. láàárọ̀ yìí. this morning. gbẹ̀san. avenge for me. Olúwa Ọlọ́run ẹ̀san. Olúwa oh, God of vengeance. Ọlọ́run ẹ̀san. God of vengeance. show yourself. Ọlọ́run ẹ̀san. bí ara rẹ bí ara rẹ sókè ìwọ onídàájú ayé sá ẹ̀san fagbéraga. ẹ̀kẹ́. shout. sá ẹ̀san mi. avenge Come. We sign it. Ele diz não. Baba, Baba, Baba, Baba, Baba, Baba, Bessambe, Baba, Bessambe, Baba, Bessambe, vers bẹsẹ mi olóòrùẹsẹ bẹsẹ mi olóòrùẹsẹ bẹsẹ mais olóòrùẹsẹ bẹsẹ mi vers bẹsẹ mi bẹsẹ mi bẹsẹ vers bẹsẹ mi bẹsẹ mi mais mi bẹsẹ mi bẹsẹ mi bẹsẹ mi bẹsẹ mais Olúwa wa. Ẹ gbàdúrà. Ah! Pray. the prayer. Ẹ Jésù. Call the name of Jesus. Ẹnikẹ́ni tí ń bẹ nídìí ọ̀rọ̀ mi. He that is beyond what I'm going through. Ẹ̀mí mi máa gbẹ̀sán mi lọ. The Holy Spirit are faithful. Anything buried Those that beyond the tribulation. Anything buried you. He that beyond the oppression. Holy Spirit. pray for me. Whosoever that is beyond the issue. Holy Spirit. pray for me. Oh, yo, yo, yo, yo, yo, yo, yo.

ẹ pariwo jésù. shout the name of jesus. ẹ máa sọ nípa nǹkan kan tó ṣe. talk about jesus this one say. Ìwọ tó wá kéjáde nínú omi. Ah! You that ah! located axe in the river. Ohun tí mo sọnù tí ayé mi. What have lost and never like to be stagnant. Olúwa wú ajáde. Oh Lord, locate it for me. Ah! Locate it for me. Wọ́n tí mo sọ tí mo sọ. Once I lost. Láyé mi fi dúró. That made my life to be stagnant. Ìwọ tó wá. You that located ask. Wọ́n tí mo sọ. Once I lost. Bísẹ̀ mi fi dúró. That made my business to be stagnant. Olúwa wú ẹja mi. Olúwa locate it. Olúwa wú ẹja mi. Locate it for me. Ayọyọyọyọyọyọ. Olúwa mi mọ̀. Olúwa mi mọ̀.

We pray for very three times. Look at me. He's olú Amẹ́ríkà. of America. He tọ́ He went there to look for what he lost ẹni ó kú òní bí tọ́ lọ Australia. he ah. that travel to Australia from Nigeria. kì í ṣe kankan he didn't go there because of any other thing. he is looking for what he is lost one day. ẹni gorí òkè lọ. he that went to the mountain. ìtọ́ sọnù ni wà. he is looking for what is missing in his life. ńgbà tí gbogbo ayé sọ àlàáfíà nù. why the whole law earth now. wọn ní kálukú déjúmọ́lé. people dey say we should stay at home. because there is pandemic. ohun tí kálukú sọnù. and what everybody. oní wá o. is what they are looking for. ẹ wá gbọ́ mi dáadáa. na hear me out. bí èèyàn bá rí ìtọ́ sọnù. without finding what you belong. ẹni tó tó wà nǹkan lọ náà máa sọnù. such a person will get lost. olúwa ṣàánú mi. ẹ wà á máa tẹnu mọ́. you know not be saying. kí n má bàa sọnù. for me not to get lost. ohun tí mo sọnù. what I have lost. olúwa wú ajáde. hold on locate it for me. mo ń bọ̀ wá. amina. ọmọbìnrin kan ló ń lo thirty years in America. a lady for thirty years in America. olóhùn onímọ̀mọ́ òun. that she lost her mother. her father that was olóhùn ò lè wálé. she could not come home. oníkílódé. I said why. olóhùn ò ní wèé. she said she had no green card. torí pé òun náà sọnù. because she no, lost nígbà tí ò rí ntọ́ why she did not find what she lost. kẹ́tẹ́kẹ́tẹ́ kí ti bàbá sọ́ọ̀nù ah, ọ sọnù nígbà wọn dọ́dọ̀ wòlíì. Elija eh, àbí Samuel wí. Samuel said to him. Wọ́n ti rí kẹ́tẹ́kẹ́tẹ́. They have seen the donkey. Pé ìwọ gángan ti sọnù. For you are lost now. Ah. Bẹ́ẹ̀ni sà ó ti sọnù naomi. naomi. ó sọnù. she got lost. ó sọnù. she got lost. Ah, ọgbà tó máa ti gbogbo ẹ̀ rá. everything she has. bẹ́ẹ̀yàn bá ti sọnù. he sọnù. bẹ́ẹ̀yàn bá sọ nǹkan nù. he sọnù. Ah, naomi dé. naomi. ayọ̀ ni naomi. naomi was young. ó ní kápò koro. that she be ah, talent. ó kí ló dé. they said why. ó ní mo she said she has not everything. ẹ̀jẹ̀. shout. kí ló bá sọnù. for me not to get lost. ohun tí mo sọnù. what I have lost. olúwa wọ́n jáde. to get it for me. kí n má sọnù. for me not to get lost. ohun tí mo sọnù. Gods I've lost. Olúwa wé jáde. Ayayayayayayaya. Ah, wájáde, wájáde, bàbá, wájáde, wájáde, wájáde wajade, olóore tí wajade, sọ wá wajade, wá jáde wajade, mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi olúwa kí n má bàa sọ wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi wá jáde fún mi kí n má bàa sọnù wá jáde fún mi wá jáde fún mi Ọlọ́run mi mò ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé. Mo ti ń bá wọn yọ̀yọ̀ Ọlọ́run ayọ̀ mi. yìí má pọ̀ jù ojú dẹ́ǹtì lé ayérayé wa múnú mi dùn kí n lọ́jọ́ ẹ̀yẹ kí wọ́n gbé mi náà láyé mi. mo ti ń bá wọn yọ̀yọ̀yọ̀. I be rejoicing with people. ọlọ́run wọ ọkàn mi. ó oh, lọ check my heart. mo rántí ọjọ́ tá a yọ̀ I remember the day they will rejoice with me. ẹ̀gẹ̀ yìí máa pọ̀. This reproach is too much. ojú ń tì mí. I am ashamed. ayérayé wá mọ̀. Eternal make me happy. kí n lọ́jú ẹ̀jẹ̀. Let me have a day of kí wọ́n kẹ́lẹ̀ náà. For me to be congratulated ọlọ́run mi mo bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ àjọ mi tó dé mo ti bá wọn yọ̀yọ̀yọ̀ o ọlọ́run ta ó yọ fẹ́mi náà o ẹ̀gàn yìí má pọ̀ jù ojú dẹ̀ wa múnú mi dùn kí n lọ́jọ́ yẹn. ìwọ́n kẹ́mi náà gbàdúrà yẹn lẹ́ẹ̀kan. repeat the prayer. gbogbo rere tí mo sọ. every goodness of God. ẹ̀mí mi máa wọ ẹja. holy spirit locate it for me. ayé kàpá wọlé. in the name of jesus. gbogbo rere tí mo sọ. every goodness and love. olúwa wọ ẹja dé. locate it. ọjọ́ yọ yọ yọ yọ yọ yọ wọ́n jáde wọ́n jáde wọ́n jáde. Olúwa wọ́n jáde. Olúwa wọ́n jáde. Olúwa wọ́n jáde. Ah! Ayaba kafuni. Eke yaba sabakele. Ebre Kenya, Ayaba Sadaya, Ebre Yaba Sadaya, Wadade, Wadade, Wadade, Wadade, Wadade, Wadade, Wadade, Olúwa wa ẹgbẹ́ yọ̀kan yìí àánú mú lè rí sẹ. mercy fulfil the promise For free the promise fún mi lára. gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ah. ẹ ó gbọ́ orúkọ mi. ẹ ó gbọ́ orúkọ mi láàárọ̀ yìí láìdé bàbá ọ̀nà kí ló gbéra rẹ̀ ah. ọ̀nà àbáyọ fúnra tó ń bọ̀. ìlérí ọ̀sẹ̀ máa ń rí lára gbogbo ojú ni yóò èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. ọ̀pẹ ẹ máa gbórúkọ mi lókè. ẹ máa gbórúkọ mi lókè. Oh my God. You shall hear my name. You shall hear my name. Ẹ gbọ́ orúkọ mi lókè. Ẹ gbọ́ orúkọ mi lókè. Ẹ gbọ́ orúkọ mi níbi gíga. Ẹ gbọ́ orúkọ mi níbi gíga ekeja eke rántí májẹ̀mú rẹ. Oh, remember your covenant. àánú mú lè rí sẹ. nancy fulfil the God promise. bẹ́ẹ̀ tẹ ma sọ. that's why he say. olúwa rántí. oh no remember your covenant. àánú mú lè rí sẹ. nancy fulfil the God promise. rántí májẹ̀mú rẹ. remember your covenant. àánú mú lè rí sẹ. nancy fulfil promise. rántí májẹ̀mú rẹ. remember your covenant. àánú mú lè rí sẹ. nancy fulfil promise. ọyọyọyọyọyọyọ. Baba!

méjì. my lamp is lifted. ọ̀nà mi là. my way is open. ọjọ́ ayọ̀ mi dé. my dear of is come. ọjọ́ ayọ̀ mi dé. my dear of is here. ọjọ́ ayọ̀ mi dé. my dear of is here. ìyanu mi dé. my miracle is here. èmi ò jago mọ́. àgbà tí ló mọ̀. lójú asẹ́gun. I'm more than a conqueror. ẹ̀rí mi dé. my testimony is here. ọ̀nà mi là. my way is open. ìyanu mi dé. my miracle is. come. ìfọ̀kànbalẹ̀ dé. my peace and mind is here. ògo mi dé. my glory is. come. My glorious God. My glorious God. Ayé My life is lifted. My life is lifted. My children are lifted. My wife is lifted. I am more than a conqueror. I am more than a conqueror. I am more than a conqueror. I am more than a conqueror. I will prosper. I will prosper. I will prosper. My way is open. I will prosper. My way is open. I will prosper. I will prosper. My way is open. I will continue jagun mi ò sàṣetì mi ò má mú bọ́ mo ṣe rere ẹ̀yin ọwọ́ àmú ẹ fàyè mi àdúrà mi ti gbà ẹ̀yin ogun àṣetì ẹ jáde láyé àdúrà mi ti gbà ẹ̀yin àmúbọ́ ẹ fi mi lẹ̀ àdúrà mi gbà ẹ̀yin ìyàgà ẹ fi mi lẹ̀ àdúrà mi gbà ẹ̀yin ìkóòdì ẹ fi mi lẹ̀ àdúrà mi gbà ìbànújẹ́ òfò fi mi lẹ̀ àdúrà mi gbà ẹkún lórí ọmọ bíbí ilẹ̀ àdúrà gbígbà ẹkún lórí iṣẹ́ bíbí ilẹ̀ àdúrà gbígbà ẹkún nínú ayé ọyá jáde àdúrà gbígbà ẹ̀rí mi dé ó dìde mo gẹ́gẹ́ gbé ó dìde àdúrà gbígbà ó dìde ìrànlọ́wọ́ dé mi ò jẹ́ gbèsè ó dìde ó dìde ó dìde ó dìde Jésù Olúwa wa gbogbo èèyàn lọ lórí ìkọlẹ̀. everybody go on your knees. ọlọ́run àwọn apostles. oh God of the apostles. ìdáàkì yamasa. in the name of Jesus. ìdíyeke yamasa. in the name of Jesus. àdáyàmà kaba. in the name of Jesus. ìlú ma ṣe dáyà kaba. mo sọ tẹ́lẹ̀. I prophesy bíbélì pé bẹ́ẹ̀ ti wílé tí èmi olúwa oh, ni màá ṣe gbogbo tá a bèèrè lára ọlọ́run àánú oh, ó fi àánú yanjú ẹ̀. makiava ya masanga ya edu ke ya makama edaya keru mekeba gbogbo tí ẹnìkọ̀ọ̀kan bẹ́ẹ̀. all what he asked for. nítorí jésù. because of jesus. nítorí agbára. because of his power. àánú yẹn kúrò. amen amen. màkà ayámẹ̀kẹ̀ bá. oh yes. yẹlu mẹsẹ̀. in the name of jesus. adali kẹrù. in the name of jesus. ẹ̀yà ya màkà. oh yes. ìdùnnà ya. Oh, oh yes. èkè ya. oh yes. àdàyà mẹkẹ. in the name of jesus. ẹlu mẹkẹ bá. in the name of jesus. àdàyà mẹkẹ bá. oh yes. ìdùnnà ya. oh yes. gbogbo tí a bẹ̀. all what we ask for. nítorí jésù. because of jesus àánú yẹn dúró gbogbo tí a bẹ̀rẹ̀ nítorí jésù àánú yẹn dúró gbogbo tí a bèrè nítorí jésù àánú yanjú ẹ gbogbo tí a bèrè nítorí jésù àánú yanjú ẹ ohun gbogbo tá a béèrè nítorí Jésù àánú yanjú ẹ̀ ayé kọ̀ọ̀kan ká lọ ní èrè. Galonier, Galonier, Galonier, Galonier, Galonier, Galonier, Galonier, Galonier, Galonier, ẹ̀rí wá dé, ẹ̀rí wá dé, ẹ̀rí wá dé, ẹ̀rí wá dé, ẹ̀rí wá dé, ẹ̀rí wá ìyanu dé. Bẹ́ẹ̀ ni kò rí, ó ẹ̀yin tá a jọ gbàdúrà láàárọ̀ yìí, àti èmi àti yín, ọ̀làkàlọ́ rà ànú kílẹ̀ ò tó sùn ká lọ rí àánú gbà kílẹ̀ ò tó sùn ká lọ rí àánú gbà kílẹ̀ ò tó sùn ká lọ rí gbà kílẹ̀ ò tó sùn oh, ká lọ gbà kílẹ̀ ò tó sùn kálọ̀ orí àánú gbà gbogbo ẹ̀yin tí ọlọ́run ń lò lọ́nà kan fún programu lórí pátákó ìkórè àwọn ẹ̀ ní sáláì tí ẹ̀ ń dìde lọ́nà kan sọ́nà mẹ́ ah, tí ẹ̀ ń wá sínú pẹ̀lú programu ẹ̀ ní wá ìrètí ẹ̀ ní wá ìrètí ìran rere yín ọ̀sẹ̀ ìran rere yín ọ̀sẹ̀ ìran rere yín ọ̀sẹ̀ ìran rere yín ọ̀sẹ̀ ó kankan lẹ̀ ń béèrè tẹ́ ẹ fi ṣe kankan fọ́nà ó tẹ̀ ń béèrè yóò tẹ̀ yín lọ́wọ́ ohun tẹ́ ń béèrè yóò tẹ̀yìn lọ èmi àti yín kájọ ní ẹ̀rí èmi àti yín kájọ ní ẹ̀rí lórúkọ jésù ọ̀rẹ́ yín máa fọ wọ́n ẹ lọ ní ẹ̀rí ẹ lọ ní ẹ̀rí bẹ́ẹ̀ ni kò yí kò yí padà ẹnì kọ̀ọ̀kan wa ohun tá a gbà ọ̀tá ò ní gbà sọ ohun tá a gbà ọ̀tá ò ní gbà sọ lópin gbogbo ọlọ́mú adélé ọlọ́mú adélé ọlọ́mú adélé ògo forúkọ ògo forúkọ jésù olúwa wa àmín àmín àmín aleluya méje ọya ọya ọya yóò là fún yín ẹ̀rí yín dájú Hallelujah. sì rere ẹ̀ Hallelujah. ẹ̀ ta àánú yín kò ní gbẹ ẹ rí ọ̀nà lọ ẹ rí ọ̀nà lọ ẹ rí ọ̀nà lọ ẹ rí ọ̀nà lọ ẹ rí ọ̀nà lọ ẹ̀rí ọ̀nà lọ ẹ̀rí ọ̀nà lọ àdúrà rẹ gbà wà ní ẹ̀rí ògo forúkọ lọ mi nọ́mbà yìí zero zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine bó bá jẹ́ ẹ̀bì àdúrà ni tó o bá ń pè tán bá gbé send message wọ́n máa kà á àádẹ́gbàdúrà lórí ẹ̀ bó bá jẹ́ nǹkan kan lórí wa fi sí ọlọ́kan láti ṣe fún programu yìí tó o bá ń pè tán bá gbé send message wọ́n á reply rẹ̀ o ní sáláì ní ojú ò ní tí o o sì rí àná bá ní gbogbo ọ̀nà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀yin tí ẹ̀ send friend pé platform ti kún lọ sórí Táíwò Òjó tàbí Táíwò Òjó live àbí CAC covenant of mercy bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ̀ like àjọmọ̀sí ọjọ́ orí afẹ́fẹ́ láago méjì àbọ̀ láàárọ̀ àtàgọ́ méjì lálẹ́ àdúrà rẹ ti gbà ẹ̀rí rẹ ti dé ó ní ẹnu ọpẹ́ ó ní ẹnu ọpẹ́ bẹ́ẹ̀ lolúwa sọ kò yí padà mẹ́sẹ̀jì máa wọlé lórí WhatsApp nọ́mbà yìí ẹ sí àrẹ káàkiri kẹ ẹ lè sí àrẹ ẹ wọ́n fi máa ń sẹ́ndì ẹ̀ nọ́mbà ti sẹ́ndì ẹ̀ sí àrẹ káàkiri bó ti ń sí àrẹ ẹ̀rí máa tẹ̀lé ayé àti ọ̀run wọ́n dẹ̀ tẹ̀lé bí ẹ̀ má bàa yàn jáwó àdúrà rẹ ti gbà you are blessed in Jesus name á pàdé níwájú olúwa lálẹ́ ká tó pàdé nígbà yẹn wàá ti wà nínú ìyàlú àti I love you God bless you.